ẹ̀yin ti gbẹ́ bàtà lẹ̀. ẹ ká sà. ah bàbá ẹ ẹ ah ẹ̀yin ẹ lọ ra bàtà yìí ni àbẹ́yìn lẹ ṣe. èmi fà mí ṣe. ṣé ẹ ti ra àwọn irinṣẹ́ àwọn nǹkan tẹ́ ẹ béèrè fún. bẹ́ẹ̀ni mo ti ra fáìlì. ṣé hundred thousand yẹn tó ẹ jáwọ́ àwọn nǹkan tẹ́ ẹ rà ṣé òkè mo sọ pé màá wá mo fẹ́ wo nǹkan tẹ́ ẹ bá fi owó yẹn rà lóòótọ́ hundred thousand ò ká owó àwọn irinṣẹ́ yín ṣùgbọ́n at least ó ṣe díẹ̀ ń ọmọ ìbá wọn fa kínní yẹn wálẹ̀ bá ok pálí ẹ̀ rèé a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wa ṣe o. ok jẹnẹrétọ̀ tí ó wà máa jẹ́ kí ó ṣiṣẹ́ ló lè sọ tó kù ṣé máa múná dé ń bílẹ̀ kọ̀ọ̀kan. transformer ti bàjẹ́ ẹ kì í rí lò rárá bí ẹdítọ̀ ṣe ra bàtà. ilé ìwọ̀n mi o. èlò lélẹ̀ báyìí àìjá ah, patronize wọn. àbí náà ṣé size yín ni. size mi lele kódà ibi àìmọ̀ tí máa wọ̀ straight <laughs> ibi àìmọ̀ tí máa wọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. kò sí tóbìnrin ní o àbàní ara fún wọn náà. ká patronize mi àbí ibi dájú àti wàhálì kẹrin àfún. ilé náà dẹ̀ make sense o. èwo lẹ fẹ́ ń bẹ èló ní. èlé mo fẹ́. ẹ wọ́n ti ju wa òye tẹ wá ń ta ni o. èlé mo fẹ́. èlé fine. sa eleven ó ṣèmi ńkọ́. bàbá ṣe ná bàbá ṣe ná ṣe lè fi tèmi ṣá. àyè ah, tèmi fi wá ṣe láìkè tó bá jẹ́ ẹ láìkè máa mélé ó fine tọwọ́ yẹn rọ. mi ìfẹ́ brown mi ìfẹ́ brown ọmọ pé black ó fine go. Me, méjèèjì fine kára méjèèjì. ó dà èló lẹ pé eleven thousand ẹ ṣáà ẹja dúpẹ́ lọ́wọ́ àwọn olóore àwọn onínúure ẹ̀dá àwọn ẹlẹ́yin ojú àánú eh, ẹnìkan ló kó three fifty yẹn sílẹ̀ so fifty thousand yẹn lára àwọn owó fifty thousand tí mo fi kún tó fi pé four hundred lára àwọn owó tí àwọn kan náà dá láti fi ṣèrànlọ́wọ́ láti fi pẹ̀lú gbogbo four hundred thousand gbogbo àdáwọ́lé àṣeyọrí ló máa bọ́ sí òun gbogbo àwọn tó sì ń ṣe ètò náà tí wọ́n ń fi tọ́wọ́kọ́bọ̀ wọn náà ránṣẹ́ náà ìbànújẹ́ ó kéré tóbi ní kàn wọn náà ẹ̀yìn náà ẹ̀mí tí í ṣe ti ẹlòmíì o ìdààmú ó kéré tóbi ní kàn tẹnikẹ́ni pẹ̀lú gbogbo àwọn ń lọ ẹ̀ ṣe gan ni o mo mọ olóore ọlọ́run bá mi dúpẹ́ lọ́wọ́ gbogbo yín àti gbogbo ọ̀run ẹ̀ ṣe gan ni o ṣe gan ni sọ̀rọ̀ ìjọba ó kún bàbá kò ní ilẹ̀ ẹ eh, ṣe bí mọ́tò yẹn òkè ó gbà wọ́n ó gbà wọ́n. àgbàwà ò sínú tọrọ tí wọn náà wọn ti di dìónà. Ah ṣé bóun náà sọ pé ó one night. one nine ìyẹn tó kún bọ̀ ìtọ́ dẹ̀ ti yíwọ́ <laughs> so téèyàn bá rélé ní 800. hundred yẹn téèyàn bẹ́ẹ̀ mọ̀ gidi gan ni. but engine ẹ̀ sì dá engine ẹ̀ wọ́n fẹ́ fìwé kan yìí. ìwé tá a ṣe ṣe lórí ẹ̀mí. ẹni bẹ́ẹ̀ rò mẹ́. ìwé tó tó bá wà ní tó bá wà nílò cooperative ni ó ní òun la padà wá ọ̀tọ̀ àwọn cooperative kan ló ní. ẹ sì máa tún àlàyé ẹ ṣe ní tàbá ṣetán sàrà bọ́ sí etí. èmi ni ẹbí ṣe witness mo jẹ́rìí wípé ẹ ra mọ́tò yìí o Adékúnlé ṣùgbọ́n Ọlákúnlé lórúkọ mi kì í ṣe Adékúnlé ṣùgbọ́n Adékúnlé náà tún ni mí. ṣe gan-an ni sá. ok ọjọ́ ọjọ́ alẹ́ yìí ta mala cts ctcs mọ́kànlá ok ok náà sọ ọ́ ok orúkọ cooperative yẹn nìyẹn ok eight hundred thousand lẹ ra mọ́tò yìí bẹ́ẹ̀ ni ah nǹkan nǹkan yẹn lórílẹ̀‐èdè yìí o eight hundred thousand ah. báwo ni inú yín ṣe dùn tó lónìí wípé mọ́tò yìí di tiyín. tí wọ́n bá ní kí èèyàn gun ẹṣin mi ò mọ bí inú mi ṣe lè bí ó ṣe lè rí ṣùgbọ́n mo fi inú dídùn àti ayọ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọlákúnlé Fásùgbà torí wọ́n ní ẹni tó bá la ẹni kúrò nínú ọ̀nà tí ìṣẹ́gbà fi ń mú ni tẹ́lẹ̀ tó bá di ní alẹ́ ó di dandan kí n ní mò ń kó lọ fún yàn ṣùgbọ́n láti òní yìí lọ bí èmi náà ṣe lè mọ bí mo ṣe lè tọ́jú owó láti lè fi ṣe nǹkan mí ìdẹ̀ni tó kù mo dúpẹ́ gidi. Ah, eh, ẹ mọ̀ dọ̀bálẹ̀ irọ́ èmi àwọn olóore ni ká dúpẹ́ fún àwọn ẹlẹ́yinjú àánú nínú bó ṣe nira tó tí wọ́n sì mú láti lè fi ràn wá lọ́wọ́ mo dúpẹ́ gidi lọ́wọ́ wọn. ẹlẹ́yinjú àánú kan náà ló wò sọ̀sọ̀ fún. àpò wọn ò ní gbẹ hmm. gbogbo ohun tí àwọn náà ń béèrè lọ́dọ̀ ọlọ́run lọ́lọ́run á ṣe nírọ̀rùn gbogbo ohun tí wọn ò fẹ́ lọ́lọ́run ò ní mú bá wọn ọlọ́run á wọlá títóbi ju ọlọ́run ọlọ́run tó bó ṣe dálé ayé tó dá òun tó dá sánmọ̀ ọlọ́run bá mú gbogbo ọ̀nà wọn á mú tọ́ fún wọn ọlọ́run ò ní fi ọmọ dà wọ́n láàmú kò ní fi ìyàwó dà wọ́n láàmú bẹ́ẹ̀ ni wọn ní ọlọ́run ò ní fi ara tiwọn náà dà wọ́n láàmú àìsàn ó kéré ó tóbi kò ní ṣe ẹnikẹ́ni nínú gbogbo àdáwọ́lé wọn àṣeyọrí ló máa jẹ́ ẹ ṣé gidi gan mo mọ̀ lóore o kò ṣe ẹ ṣeun gan ni. bó ṣe ṣẹlẹ̀ ni pé ẹ mọ̀ wípé àwọn ni wọ́n ti ń gba àgbàwa ọkọ̀ taxi kan tí wọ́n sì ń sọ wípé àwọn ti rí ìkan táwọn fẹ́ rà o àwọn ti kó owó jọ elélẹ́lẹ́ ti kó jọ ń gbà yẹn tẹ́lẹ̀ three hundred thousand ó wá kù three fifty táwọn máa san tó yẹn fi máa pé six hundred and fifty thousand naira nígbà yẹn tá a kọ́kọ́ wá síbí ok nígbà ta tá a wá síbí ẹgbẹ́ kan yìí ṣùgbọ́n lẹ́yìn ìgbà tá a lọ àwọn ẹlẹ́yinjú àánú kan tún pè pé ah, ẹni yìí bá dáa kó ní mọ́tò tara tiẹ̀ kó má yẹ pé owó dìlíva ni ó máa wá kó nǹkan di dìónà níwọ̀n ìgbà tó jẹ́ pé wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé bí wọ́n bá lọ sí ìgboro. Si bí wọ́n bá ń ṣiṣẹ́ wípé àìsàn kankan ò sí tó fẹ́ ràn ràn mẹ́nikẹ́ni níwọ̀n ìgbà tó yẹ kí wọ́n ti gbàtọ́jú tó sì jẹ́ pé wọ́n lè jáde lọ sígboro pé kí taxi yẹn kúkú di tiwọn pátápátá lẹ́yìn ẹ̀ èmi ìgbà wo ni mo pè yín. ẹ̀kọ́ nínú àná. yóò tó aago mélòó lánàá. aago mẹ́sàn-án alẹ́ àná. aago mẹ́sàn-án alẹ́ àná ni mo pè wọ́n pé ó dá o ẹnìkan dìídì sẹ́ǹdì three hundred and fifty thousand naira nítorí ọ̀rọ̀ mọ́tò yìí ẹnìkan ti sẹ́ǹdì owó báyìí o owó sì ti dénú àkáǹtì tọ̀dọ̀ tèmi nígbà tí awájọsọ yẹn tán kí ni àwọn ọ̀rọ̀ míì tó tún jẹyọ. ohun tó ṣẹlẹ̀ ni pé mọ́tò tí mo ní mo fẹ́ rà ẹni tí ó fẹ́ tà fún mi mo mú mẹkáníìkì débẹ̀ ó wá ń jẹ́ kó yé mi wípé ẹ́ńjìnì tó wà nínú ẹ̀ yìí kò lè tọ́jọ́. ìyẹn nínú mọ́tò tẹ ẹ fẹ́ra yẹn ṣùgbọ́n mọ́tò ti eléyìí lóòótọ́ mi ò gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé eh, cooperative ti fẹ́ tà ṣùgbọ́n àbúrò mi tí ó jẹ́ òun gan ló ṣe àtọ̀dọ̀ mi dé ibi mọ́tò yìí òun ni mo wá mú nígbà tí mo wá ṣàlàyé yẹn létẹ́ lọ́wọ́ ní à ṣé mọ́tò eléyìí mo ṣáà ríwìí ẹ̀ wípé kò tí ì ju mọ́tò oṣù mẹ́sàn-án lọ. ẹ̀yin lẹ ṣe ń wá. èmi náà bí mo ṣe ń wá pé mo mọ àyè tí ó wà mo dẹ̀ mọ ohun tí ó ń ṣe wípé kí lẹ́yìn tí mi kúkú rà torí cooperative ti fẹ́ tà torí ẹni tó ń wà tẹ́lẹ̀ ó lọ fi gbá ni wọ́n fi bínú gbà ní ọwọ́ ẹ̀ wọ́n fi ṣe gbogbo ohun tó wà níwájú rẹ̀ wípé ìyẹn gan ṣì máa fi mí lẹ́mi balẹ̀ ju mọ́tò tó ti dúlé ní ọdún mẹ́ta ọdún méjì àbọ̀ lọ yẹn èlò ni wọ́n fẹ́ tà ó ní nine hundred mo là kò sí ti mo lè rí pé six fifty la mú nípa sílẹ̀ ó lò six fifty yẹn gan torí tí ó yẹ kó lè kó ìwé original fún mi òun ni mo sọ wípé three hundred ni mo ní lọ́wọ́ hundred thousand kan ni mo ń dá lájọ láti ọ̀dọ̀ aláìpàṣẹ náà ni ṣùgbọ́n bí. sínú cooperative wọn. sínú àjọ kan lọ́dọ̀ wọn. ok ṣùgbọ́n ó kù bí ọ̀sẹ̀ mẹ́ta sí mẹ́rin tí àjọ yẹn máa kàn mí ìyẹn jẹ́ hundred thousand ṣùgbọ́n torí pé òun gan ti jẹ́ ẹni tó mọ̀ nípa bí hundred thousand yẹn ṣe jẹ́ ló ṣe gbà láti lè ní kí wọ́n ṣe ìwé eléyìí fún mi wípé tí n bá ti one hundred thousand màá lè wá gba original one ní ọwọ́ àwọn ṣùgbọ́n bàtọ́ dẹ̀ bá fi dìgbé kínní ló ní lọ́ fi bá mi lọ bá àwọn tí wọ́n ní mọ́tò tó jẹ́ cooperative ojú mi ló dẹ̀ ṣe ń pè wọ́n tán ní eight hundred ní jálẹ̀ fáwọn òdìdí ní ìyẹn wípé mọ́tò yẹn jù mí lọ ṣùgbọ́n torí pé bóyá èmi náà jẹ́ nínú ọmọ ẹgbẹ́ ń bẹ̀ àwọn lè ta fún mi ní eight hundred wọ́n ní mo fi ṣàlàyé fún mi wípé báyìí báyìí dẹ̀ nìyí ṣẹ̀tẹ̀ fi ní ẹ máa tún fún mi ní fifty thousand sí i mo dúpẹ́ gidi lọ́wọ́ yín ẹ ṣe gan-an ni. so nísìnyí báyìí four hundred thousand ní àfún yín mọ èlò ni ẹ fi kún ní ọ̀dọ̀ yín. mo máa gba hundred thousand kó three hundred tó ti wà lọ́wọ́. ok three hundred ti wà lọ́wọ́ wọn tẹ́lẹ̀ gan-an ní cooperative yẹn. Yeah so kì í ṣe ẹnìkan ṣoṣo kan ló kàn ní mọ́tò ìtẹ́lẹ̀ cooperative ló ní. ọwọ́ àbúrò mi yẹn lèmi kò sí o kì í ṣe cooperative ni mo kò sí o. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ cooperative ló ní mọ́tò gbogbo but èmi kó three hundred thousand fún kí n má bàa ná nínú owó yẹn toro jẹ́ ẹni tí mo fi ọkàn tán. ṣùgbọ́n sìn ṣùgbọ́n owó yẹn ti wà lọ́wọ́ cooperative. ó ló jẹ́ pé pípa tẹ́ máa san owó àkáǹtì cooperative ni mo ní ẹ máa san sí torí àbọ̀wọ̀n máa ní kẹ́ san sí òun lọ́wọ́ òun náà ti san three hundred thousand tó dẹ̀ ti send receipt sí mi ṣùgbọ́n tó ń sọ fún wọn gẹ́gẹ́ bí ẹni tí wọ́n jẹ́ nínú ọmọ ẹgbẹ́ ọmọ ẹ tó ń jẹ́ nínú olóyè nínú ẹgbẹ́ ló fi ṣàlàyé fún wọn wípé hundred thousand tó kù ọwọ́ òun ni ó wà tó túmọ̀ sí pé láìpẹ́ ẹ san hundred ah, thousand yẹn. ọmọ tiẹ̀ ti sán ni tí n bá ti dá àjọ bíi mẹ́ta tó kù mo ti sán mi ò òun náà mọ̀ pé kì í ṣe pé bóyá gbogbo ìgbà tí mò ń dà mi ò ń jẹ àjọ. ok ok. àwa ṣe wàá fún yín lọ́ríjínà original paper ṣùgbọ́n látòní lọ ẹ̀yin ni dìónà mọ́tò yìí olúwa ṣeun <laughs> olódùmarè ṣeun káwa amúṣẹ́ṣe lórí ọ̀rọ̀ àwọn ìwà tó kù ẹ ṣeun gan ni. tí mọ́tò mi máa fẹ́ gba bí ìkọjá ńkọ́ àbí mọ́tò. mama. mama. yes. mo tún ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún nù òun náà ní àwọn tí mo ń tà lọ́dún mi lówó ẹ̀ àròwó gba odò tì kẹta tá lówó gbà mí. à ń padà bọ̀ à ń padà bọ̀ lọ́dọ̀ yẹn. Yes sir báwo lára báwo ni ẹsẹ̀ àkọ́kọ́ mo fẹ́ béèrè nǹkan kan o ṣé àwọn elétò ìlera ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé kò sí ewu nípa ìtànkálẹ̀ àìsàn yìí bẹ́ẹ̀ bá jáde bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn èèyàn nígboro àwọn ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ tó dà pé àwọn ará hospital yẹn sì máa open báyìí a máa dọ̀dọ̀ wọn náà. nígbà tá a wá bíbà yìí kẹ́yìn n ta jọ sọ ni pé ká wojú ọlọ́run fún one hundred and fifty thousand owó tí ẹ máa fi ṣe ẹsẹ̀ àbí àti fún two hundred thousand owó tẹ máa fi fún iṣẹ́ níwọ̀n ìgbà tó yẹ pé èyí fúnra yín ṣetán láti ṣiṣẹ́ ṣùgbọ́n tó yẹ pé bí ìlú ṣe rí àti ìpèníjà a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a sì dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ẹlẹ́yinjú àánú ẹ lè gbé wọn lọ sọsítù yẹn lónìí láti lọ gbégbèsè owó yẹn ti wà níbí. ṣé gan-an ni sáà ẹ ṣeun one fifty thousand. It's 100. ṣé ìyàwó ni àbí. ẹ̀kọ́ fún àwọn àwọn náà ní kẹ́kọ̀ọ́ fún kọ́fọ́ ara wọn kọ́kọ́ gbà náà àwọn kan gbà nǹkan wọn náà. ẹ bá wọn fẹ́ gbà. ẹ ṣe púpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tí wọ́n dá sí ètò yìí pé kémi náà kì í ní ẹsẹ̀ tí máa fi rìn èèpò táwa wá ọmọ wọn ẹbí wọn wọn ò ní wà nípò báyìí àìrọ àìrójú ẹ̀ráyè kò ní dé bá wọn bí wọ́n rìn bí wọ́n ń forókè ọ̀pẹ́ wọn kò ní jábọ́ gbogbo bí kíbi tán nígbó tán lóde tán lóde ikú ọmọ kò ní tọ́ sí wọn ikú àìnáwá àìná tá kò ní tọ́ sí wọn bọ́n ṣe ń ṣàánú fún wa ẹ̀yin náà tẹ̀lé ń wá síbí irú ẹ̀sìn tó ń ṣe kò kò ní ṣe ẹ̀yin ẹ pẹ̀lẹ́ bàbá ẹ sà ẹ bàbá ẹ ṣe ń jẹun dáadáa ẹni ń dáná oúnjẹ fún bàbá gan. ẹni bọ̀bọ̀ àwọn fúnra wọn náà wọ́n ní àpèjì ẹ̀ débi pé wọ́n máa ń gbà pé àwọn lè dáná fúnra wọn. bàbá máa ń dáná. wọ́n sì ń ó sì rọ̀ wọ́n lọ́rùn. èyí tó bá lágbára jù nínú ẹ̀ ni wọ́n máa pe èèyàn láti bá wọn ṣe. wọ́n dẹ̀ ń rẹ́ni tó máa ń bá wọn ṣe. ẹni tó ń bá wọn ṣe náà ẹni tó dúró yẹn ló ń bá wọn ṣe ara yín tẹ wà ní bíbáyìí náà tẹ̀ gbé bíbáyìí ni. ẹnìkan ti ṣèlérí láti máa san owó wọn lóṣooṣù níwọ̀n ìgbà tó jẹ́ wípé ìjọba òkè ń fún wọn so ẹnìkan ṣèlérí láti máa fún yín ní twenty thousand lóṣooṣù bá mi ka kọ́kọ́ bá mi ka twenty thousand mẹ́rin náà. ó ṣeé ṣe kí owó tẹ́ni ẹ fẹ́ ṣe gan ó ti wọlé ó ṣe kálà tẹ̀ni ẹ ti wọlé ti ìyẹn ti owó tó ṣù yìí tó fẹ́ san ó ṣe kó ti wọlé ó dẹ̀ ṣe kó má ì tí ì wọlé ṣùgbọ́n ẹni tó jẹ́ wípé látìgbà tá a ti bẹ̀rẹ̀ gbogbo ẹ bá wọn tọ́ka ẹ bá wa fún wọn látìgbà tá a ti bẹ̀rẹ̀ tá a fi ń wá sí ìbàyí lẹ́ni yẹn ti ń fi owó ṣèrànlọ́wọ́ yìí tó wá ṣe ìbàyí nìkan àwọn ètò míì tá à ń ṣe ń bò míì náà ẹni yẹn ti ń fowó ṣèrànlọ́wọ́ so. Uh, twenty thousand ti tọ̀dọ̀ tí wọ́n tán ní ká wọ́n láwọn máa máa san lóṣooṣù tó ṣù ilélẹ̀. so ìyẹn máa jẹ́ owó ìparí oṣù march tíjọba tíjọba kọ̀ láti san báwo ni ta ló máa bá bàbá tọ́jú owó ìpamọ́ wọ́n máa ń tọ́jú owó ìfọkànbalẹ̀ wà níbẹ̀. wọ́n ní àpò kan sàlẹ̀ eh, ẹni tó bá máa kó lọ́wọ́ wọn ní ìsàfikún gbogbo tó ṣe kò fún wọn. so eh, bóyá n ta ò ṣe ni pé ẹ̀yin lẹ́wọ̀n máa mójútó kínní yìí lọ torí pé ọ̀nà ti wá pọ̀ account number táwọn máa fi owó ṣọwọ́ sí ẹ̀ fún wa ẹ̀ wá ní rẹ́kọ̀dù bàbá ṣe ń fi owó ṣọwọ́ fún ẹnìkọ̀ ẹni tọ́rọ̀ bá kàn ẹni tí ó nílò ìrànlọ́wọ́ tàbá ti sẹ́ndì owó sí ẹni rẹ́kọ̀d fún so ìyẹn lákàn máa wá ó lè jẹ́ ní parí oṣù parí oṣù la máa wá ó lè jẹ́ lóṣù méjì méjì láti wò báwo ni àmójútó ṣe ń lọ fún àwọn èèyàn tọ́rọ̀ kan lórí ọ̀pọ̀ àwọn èèyàn ló tún ti ṣetán láti dìde wípé àwọn kan wà níbí tí wọn ò lè ṣiṣẹ́ mọ́ kì í ṣe torí pé wọ́n yọ̀lẹ ṣùgbọ́n torí pé ìpèníjà yẹn ti sọ wọ́n di pé wọn ò lè ṣiṣẹ́ mọ́ ni báwọn fẹ́ máa ràn wọ́n lọ́wọ́ nípa bẹ́ẹ̀ bí wọ́n bá ṣe ń fowó ṣọwọ́ a máa ṣètò ṣètò ẹ̀ níbàámu pẹ̀lú ohun tí ẹnì kọ̀ọ̀kan nílò yìí kàn ṣe nípa because pa ní ká máa fúnyàn lówó owó wọ́n fún yín one million kò ràn kankan ṣùgbọ́n nípa mímú kí ni nǹkan tí wọ́n nílò so tí rẹ́kọ̀dì á dẹ̀ wá fún látọ̀dọ̀ tí so ìyẹn ni ìgbésẹ̀ mi ta ó gbé mo sì mọ̀ pé yóò ṣe é ṣe àbí so ẹ send account number yẹn sí whatsapp mi so so eh, bí bàbá bá fẹ́ ra ohunkóhun ẹni tí wọ́n bá bàbá fọṣọ kí bàbá fún onítàn lówó kó bá bàbá fọṣọ bàbá sí ọbẹ̀ bàbá sí ọbẹ̀ tó dáa pẹ̀lẹ́jà aláràn ẹ̀sìn ọ̀dà fún mi ọ̀dà fún mi ẹ̀sìn adúpẹ́ o ìwà dé ràn mí lọ́wọ́ o èmi ní wàhálà o wọ́n máa lọ wọ́n máa bọ̀ ọ́ ìdò dúpẹ́ o ìrìn àpò ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ náà lọ́wọ́ wà pẹ̀lú wa. ẹ̀yin náà tí ẹ̀ ń tẹ̀ràn bàbá lọ́wọ́ èmi fún yín lélẹ́yìí ẹ bẹ̀rẹ̀ káàdì. ẹ ṣe sà ẹ ṣe sà bàbá ti ṣe gbogbo àwọn àbẹ̀wò tá a fẹ́ ṣe sáwọn ìlú báyìí tán afẹ́kẹ́ gbé wọn lójú ẹsẹ̀ so kẹ́ ẹ múra hospital ìyá nìyẹn káwa tó ń pò ẹ máa lọ wájú abáyé ní mọ́tò tèmi náà máa tẹ̀lé so ẹ ṣe màmá hmm? arábìnrin yìí hmm. àwọn èèyàn àwọn aláàánú kan rán mi sí arábìnrin ní tí wọ́n dẹ̀ ní ká ṣe ni pé àwọn kan fẹ́ láti ran àwọn ọmọ wọn lọ́wọ́ ní skul wọ́n ní ẹnu oníkànlá àti gbọ̀pọ̀n àgọ́rọ́dì lẹ́yìn ń bí ilẹ̀kùn tó rí nú tó ròde ní fún wọn tí ọmọ ẹ̀ ẹni yẹn bá lọ sí skul ṣé bó ṣe wà yìí kò lè mójútó ọmọ fúnra ẹ o yorùbá ńlẹ̀ yorùbá sì rèé ojú kan ní bímọ ìgbà ojú ní ń tọ̀ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí nínú ọgbà yìí bó ṣe rí nìyẹn tó túmọ̀ sí pé bí wọ́n bá ṣètò skul fún àwọn ọmọ yìí kò sí pé bóyá nígbà ti sanwó skul tán bóyá ọmọ kan ṣe rí lọ́ntì ẹ̀ kò tí ohun tó ń ṣẹlẹ̀ nígbà yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ju wípé nígbà tó jẹ́ níbi tí wọ́n wà ń bí mi ó yàtọ̀ sí pé bóyá skul tó jẹ́ pé bóyá wọ́n ń lọ níbi tí èèyàn máa mọ̀ wípé tí wọ́n bá sanwó skul wọn mo fi dá wọn lójú wípé èmi fúnra mi a máa débẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí màá dẹ̀ lọ máa ó pẹ́ jù láàrin ọ̀sẹ̀ kan láti lè máa gbọ́ rìpọ́ọ̀tù gbogbo báwọn ọmọ ẹ̀ máa sí ìgbòho. So. Omega. Eh. Omega. Okay, okay, à ń gbọ́ yín. Ẹ jọ. Ẹ bá mi lọ. Okay. Ọ̀rọ̀ gbé wàhálà kan mọ̀, ó ń dùn lánàá. Ó lóun tó fẹ́ sọ́ ń dùn lọ. Okay. Okay. Ṣé àwọn ẹ̀ àwọn ẹ̀jẹ̀ ìdá kan yẹn? Ìyẹn bíbí ọmọ mo fẹ́ kó wà lágàdà. ẹ̀yin lẹ́jẹ̀ ta pítà fún wa o. ọmọ yẹn ń rọ̀ ń bá. ẹ̀wọ̀n ni wọ́n fẹ́ mú lọ. ikú yẹn o tí wọ́n bá mú lágàdà mo tiẹ̀ tí ì sẹ́ni kankan. ṣùgbọ́n kò tiẹ̀ wá sí ẹni tó lòun fẹ́ adopt ọmọ wọn ni wọ́n máa sanwó private school tí wọ́n ń lọ nítòsí ni kì í ṣe pé bóyá ọ̀nà wọn jìn kò dẹ̀ ń ṣe pé wọ́n ní wọ́n fẹ́ gbé ọmọ lọ wọ́n ní wọ́n fẹ́ gba ọmọ kúrò lákàtà wọ́n ní wọ́n fẹ́ máa sanwó skul àwọn ọmọ. wọ́rọ̀ ológun ẹ̀yìn láàrin. wàhálà òkèrè tóbi kò ní dé báyìí. ìwáṣẹ̀ yẹn nìkan wọ́n ní tó fi mọ́rọ̀ pé ara aṣọ skul ràwé àwọn kan ló pè tí wọ́n ti ṣèlérí bẹ́ẹ̀ so ṣùgbọ́n kó tó lè di pé a fìdí ìlérí tí wọ́n ṣe múlẹ̀ a ní láti jọ sọ̀rọ̀ so nínú àwọn ọ̀rọ̀ tá a bá jọ sọ yìí ni ó fi ọmọ kan ni ẹnìkan ti sọ pé òun nífẹ̀ẹ́ sí ọmọ kan pàápàá ọmọ yìí tó kéré jùlọ yẹn láti náwó ìrànlọ́wọ́ sí i ó ṣe pàtàkì láti rí ọkọ arákùnrin arábìnrin ẹ wá mi kàn jókòó sí ẹjọ́ o. ẹ kàn jókòó mẹ́rin ṣe máa jókòó báyìí sà. náà àwọn gan kọ́ àwọn tí mo àwọn tó wà kọ́tà kàn jókòó nìyẹn. bàbá wòlíì ẹ̀yin ni ọkọ wúmà yẹn ah, bàbá wa àìrí yín bó làwọn ọmọ yín tó ń lọ skul. ibi náà àdẹ́gùn bí wọn ti lọ skul. Hmm. ṣé iṣẹ́ wo lẹ́yìn ṣe. wòlíì náà ni iṣẹ́ yìí iṣẹ́ wòlíì ìjọ ìbọn ṣọ́ọ̀ṣì yín wà. mo ti nílẹ̀ ní bọ̀dé mi tí kọ. ẹ ti kọ ṣùgbọ́n ẹ ti ẹni ẹni ibìkan tẹ ti mú un. ẹ nígbà tí mo dé orílẹ̀ oríṣiríṣi iṣẹ́ ló ń wá sọ́dọ̀ mi ìgbìngàn bàbá dání ṣá àti ivory coast Ghana mo máa wá bá yín tẹ́ ń ṣiṣẹ́ ìyanu fún. nínú igbó ní ibẹ̀ wà ń gbà ẹ̀ ṣùgbọ́n bí mo kàn wá ń ṣàkíyèsí pé mo yá gbogbo ẹ̀dẹ́ ẹ̀dá parú mi ì lẹ́yìn ẹnikẹ́ni ó bú ga lára àwọn èèyàn wà tó wà ní ọgbà àbí làwọn ń ṣiṣẹ́ lébọ̀ kiri ni mo máa ń gbà tẹ́ máa bá mi ro bẹ̀ tó ìgbà tí mo wà rówó tí mo máa fi ro bẹ̀ bá mọ̀dà fúnra mi jọ kan bá bẹ̀ sí lọ ro bẹ̀ bàbá nkájọ́ láti èèyàn kí mọ̀pọ̀ ọ̀tá èèyàn tó lè dùn lọ́wọ́ ẹlòmí oríṣi oògùn mẹ́fà mo kó jáde níbẹ̀. oògùn mẹ́fà. bẹ́ẹ̀ ni mo sọ fún yín oríṣiríṣi mo wá rí nǹkan o wọ́n di ibi aṣọ tẹ́wọ́ báyìí ó ní ọyún ọyún ọmọ méjì pásítọ̀ kan ẹ̀ṣẹ̀ kó débẹ̀ kó dẹ̀ lọ bá pé pásítọ̀ òun pé ó dá sọ fún mi pé wọ́n ló bá wọ́n ṣe oògùn yìí ìhàn ìmì ti rí oògùn. bàbá ìyanu olú ó ṣẹlẹ̀ kókó tá a bá wà ni pé hmm, ìyàwó yín yẹn ṣe ń mójútó wọn ah, bí olúwa ṣe ràn mí lọ́wọ́ pé mò ń mójútó níbo lẹ́yìn ń gbé. ibi náà lájọ ń gbé tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tí kò sí iṣẹ́ dáàrí iṣẹ́ ṣe àtàrí ṣiṣẹ́ fún wọn kúkú mọ́ọ́rẹ́ gbẹ̀ngbẹ̀lú gbà tí mo ti rí oògùn ẹ̀mí rẹ̀ rí anybody mọ́ so mo á lọ sí orí òkè tí mo lò tẹ́lẹ̀ ní kútọ̀ so bí gbogbo ìtàdẹ̀ ṣe dé náà fi hàn promise wọn ò wá lórí òkè lẹ́ ń gbé bẹ́ẹ̀ni ìwà wọn yọjú sáwọn lẹ́kọ̀ọ̀kan bẹ́ẹ̀ni mo wá fọṣọ wọn bá ìmọ̀ àgbálẹ̀ wọn gbogbo dáná ẹ̀yin lẹ́ ń fọṣọ wọn bẹ́ẹ̀ni Hmm. chairman báwo lẹ ṣe rí wọn sí ní kólónì àwọn náà ń fọṣọ ìyàwó àtàwọn ọmọ wọn àwọn náà ń tọ́jú wọn tó ń wá hmm. déédéé. lótìtọ́ àwọn ló ń ṣe ṣùgbọ́n lẹ́nu bí ọjọ́ mẹ́ta yìí ni ìgbà tí mi mọ ohun tó bóyá torí pé kò sí owó lọ́wọ́ ìyàwó torí àwọn fún ara wọn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá nígbà tí nǹkan ṣe kínní ni mo lè mọ̀ bóyá àwọn náà ń gbọ́ bùkátà ṣùgbọ́n látìgbà tó dẹ̀ ti di kínní ìyàwó ni hmm. ó dẹ̀ ń gbọ́ ṣùgbọ́n tán bá ti wá láti dm tán bá ti wá wọ́n wá bá wọn fọṣọ bóyá láàrin ibi ìjọ wọ́n wá bí ìjọ mẹ́ta mẹ́ta ṣáàṣì ìjọ mẹ́rin mẹ́rin náà fi ń wá ìyẹn ní sí lẹ́nu ìjọ mẹ́ta yìí wọ́n lè wà nígbà míì wọ́n á wá títí di ọ̀dọ̀ ìwádìí ọ̀dọ̀ wọn padà lọ sí ibi tí wọ́n wà báwọn ló máa ló máa ń dáná tẹ́lẹ̀ kó tó di pé ọmọ yẹn náà dẹ̀ ti di ètò dàgbà díẹ̀ tó náà lè máa dáná sìn ṣùgbọ́n fa aṣọ àwọn ló máa ń fọ aṣọ àwọn ló ok bàbá àwọn èèyàn kan tí wọ́n jẹ́ lẹ́yìn ijó àná wọ́n wò pé káwọn ràn yín lọ́wọ́ ọ̀nà tí wọ́n fẹ́ gbà ràn yín lọ́wọ́ ni pé wọ́n fẹ́ ràn yín lọ́wọ́ látara ọmọ yín nípa sísanwó skul àwọn ọmọ yín kódà ẹni tó jẹ́ ìkan lára àwọn òṣìṣẹ́ tiwa gan ní Yorùbá Gidi TV nínú ìṣetán láti ẹ̀ ti máa náwó sí ọ̀kan lára yóò raṣọ skul ni o sanwó skul ni o pé òun fẹ́ máa náwó sí ìkan lára àwọn ọmọ yín láti máa fowó ràn lọ́wọ́ láspect yẹn kò wá ní kówó lẹ̀ o ohun tó nílò gan ni ó sanwó fún ni ó sì ṣe fún wọn kì í wá sọ nìkan àwọn míì náà káàkiri orílẹ̀-èdè àgbáyé ń sọ pé àwọn fẹ́ ràn àwọn ọmọ yín lọ́wọ́ nípa sísanwó iléèwé wọn ṣùgbọ́n nígbà tá a wá níjọ lánàá ẹ̀hẹ́ a wò pé ó ṣe pàtàkì kẹ́yìn tẹ́ ẹ jẹ́ bàbá ọmọ kẹ́ ẹ sọ̀rọ̀. nínú adùn màdẹ́dùpẹ́ lọ́wọ́ wọn wọn bá ṣe fẹ́ olómi kan ti gbọ́ fíṣàn àwọn ìbàmù tí ń gbọ́ ọmọ kiri láti bí ọyún oṣù mẹ́rin pé ẹnìkan sì ń bọ̀ wá láti ìrìn àjò wà mú ọmọ ẹ lọ etí má dé sọ́wọ́ ẹgbẹ́ ẹ gẹ́gẹ́ bí aládùúrà ẹni tó lábá dẹ̀ wí wọn làwọn à ń tẹ̀lé àwọn akẹ́tẹ̀ lọ́rọ̀ ènìyàn so mo ní tí wọn bá ti dé kó máa kó wọn lọ mo yọ ọ̀nà tèmi. ok ẹ̀yin ti rí nínú ìran bẹ́ẹ̀ ni àwọn wòlíì sọ fún mi ok wọ́n sọ fún yín ní àsọtẹ́lẹ̀ ni nígbà tí ń gbọ́n dání. òde yéṣọ̀nà méjì gan-an mọ́ pé wọ́n ń bọ̀ wá kó àwọn yẹn lọ sí ilẹ̀ òkèèrè. pé wọ́n ń bọ̀ wá ràn wọ́n lọ́wọ́ tí o ti a bá tó ṣe kó ń bá ràn wọ́n lọ́wọ́ tó gbọ́dọ̀ disturb gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olúwa tó ọ̀rọ̀ olúwa ní àṣẹ. ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí náà kò tiẹ̀ tí ìsẹ́ni tó ṣèlérí pé òun fẹ́ mú wọn lọ síbikíbi àwọn ìlérí táwọn èèyàn ń ṣe bọ́n ṣe ń pè mí ni wípé ha àwọn fẹ́ ràn àwọn ọmọ yìí lọ́wọ́ kí wọ́n wà ní skul gidi. ẹ ṣe náà inú mi dùn sí. skul gidi. ọ̀rọ̀ yìí mi sà iná owó mi bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tí kò ṣàgbára fún mi nígbà kan mo gún ọ̀kadà tí náà gba ọ̀kadà lọ́wọ́ mi. kí wọ́n máa san owó skul wọn láṣọ skul fún táwọn èèyàn sọ nìyẹn ó wá lè dọ̀la o kárẹ́ nìkan kó wà lórílẹ̀‐èdè kan tàbí nílùú kan kó sọ pé ó wu òun bẹ́ẹ̀ ìgbà yẹn láwàá pè yín pé a ti rẹ́ nìkan tó sọ pé ó wu òun o láti gba ọmọ yín sọ́dọ̀ kó ń bá yín tọ́jú ẹ̀ ṣẹ̀fẹ̀ bẹ́ẹ̀. mo ló mọ ní ọmọ ìrẹsì tásìkò yẹn bá tiẹ̀ ti tó ìgbà yẹn la tó lè wá sọ yẹn ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí ní tó jọ ó tẹ́ yín lọ́rùn bẹ́ẹ̀ torí wọn ìfàyè orí lẹ́yìn olórí la ṣe ní kọ́pọ̀ yín wá kó má jẹ́ pé ẹnìkan ṣoṣo tí ó ń dá pàṣẹ nìyẹn ẹ̀yin ní olórí ilé ó dà àwa wù wá kẹ́ ẹ tí ò máa ṣojúṣe yẹn dáadáa ju tàtẹ̀yìnwá lọ fún ìyàwó yín àtàwọn ọmọ yẹn gbogbo nǹkan kọ́ lówó ẹ̀yin náà sì mọ̀ ibi ààyè owó ẹ ṣàmúlò owó ìwọ̀nba chẹ́ńjì tọ́rọ́ kọ́bọ̀ tẹ́ bá ń rí bó ti wù kó kéré tó ààyè ojúṣe ẹ̀kọ́ ìjùmọ̀sọ̀rọ̀ pọ̀ ẹ ṣe o ẹ̀yin Èdùmàrè tẹ́ ń sìn yóò ràn yín lọ́wọ́ ká máa sin Ọlọ́run yẹn tọkàntọkàn hmm, bàbá ti nígbàgbọ́ nú ẹ̀ yóò ṣe ń ta afẹ́ fún wa ẹ ṣe. ẹjọ ń bọ ẹgbẹ wa ṣe ìrànlọ́wọ́ kan fún mi sàn. ok. torí lórí ọ̀rọ̀ ẹ̀ eh, transport jẹ́ kókó mo ti sọ̀rọ̀ lójú bàbá ìgbà kan. ok. oníjàbárí ni ó lè fi taxi kan ra wà lọ́wọ́ tí wọ́n kàdà mọ ogún tẹ́lẹ̀ mi lẹ́nu kan kàdà mọ ọ̀kadà òun wíìkì bọ́dì mi. mo ṣe òwò àtijọ́ àti mu kò ní wọ́n wọn dẹ̀dá bá fẹ́ lọ bí kàbẹ́yà mọ́tò kì í gbé ẹ̀mí ká ló bí one hour ní òòrùn ní bus stop ó jẹ́ problem fún wa. mi ò sọ pé yẹn náà ò dáa o ṣùgbọ́n níwòye mi lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn tó nílò ìrànlọ́wọ́ pọ̀ ẹ̀yin náà sì nílò ìrànlọ́wọ́ àwọn ọmọ yẹn ló ṣe pàtàkì jù lọ́dọ̀ tèmi ṣùgbọ́n lọ́dọ̀ ẹnikẹ́ni tó bá jẹ́ ẹlẹ́yinjú àánú tí ó wù tọ́lọ́run bá fi sí lọ́kàn bẹ́ẹ̀ láti ra taxi fún wọn láti ra máṣíìnì ọ̀kadà fún wọn ok ẹ fẹ́ gbọ́ ọ̀kadà mọ́ taxi irú ẹlẹ́yinjú àánú bẹ́ẹ̀ lè kàn sí mi bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ká ṣe gẹ́lẹ́ là wọn ohun tí wọn fẹ́ ni wọn sọ yẹn ah, ẹ sọ pé eh, ẹnu ara ẹni la fi eh, la fi tún ara ẹni ṣe ń gbà mí so wọn ti fẹnu ara wọn sọ tí wọn fẹ́ o páwọn nílò ẹlẹ́yinjú àwọn tó bá lè ra taxi fáwọn káwọn máa fi kérò kówó máa wọlé láti fi gbọ́ bùkátà ah, ṣùgbọ́n owó tó bọ̀ ohun tó wù èmi jù ẹ jọ ẹ ran àwọn ọmọ wọ̀nyẹn lọ́wọ́ wọn láwọn fẹ́ bẹ́ẹ̀ gbogbo ọ̀nà tẹ́ bá wọ̀n pé wà nínú agbára yín láti fi ran àwọn ọmọ kéékèèké wọ̀nyẹn lọ́wọ́ ẹ bá wa ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ẹlẹ́yinjú àánú bàbá náà láwọn náà nílò àánú taxi ẹni tí ọlọ́run bá fọwọ́ tọ́ lọ́kàn bẹ́ẹ̀ tọ́lọ́run bá fọ bọ́lọ́run ṣe fọwọ́ tó mi lọ́kàn nìyẹn <laughs> ibi tí ọlọ́run tó wù èmi nìyẹn àwọn ibi tọ́lọ́run bá ti gbà fọwọ́ tọ́ yín náà lọ́kàn ẹ jọ ẹ ṣe bí a yín àwa náà ò sì ní tẹ́ lọ́wọ́ yín nígbà kankan gbogbo tí ń jẹ́ ti Ọlọ́run ẹ ṣé o. madam wọ́n ní ká a máa fún yín ní twenty five thousand naira ṣùgbọ́n báyìí máa ṣe rè máa ṣe lákàntì ẹ̀gbọ́n. ṣó ń ṣiṣẹ́ ó ń gbowó mẹ́ dáadáa ṣé kìí ṣe kó ti lọ. n ta máa ṣe rèé n bá ṣe máa ṣe rèé eh, ṣe rí twenty five thousand naira yẹn ọkọ wọn kọ́ ni wọ́n ní ká fún ọmọ wọn kọ́ ni wọ́n ní ká fún ẹni tán ní ká fún ẹ farabalẹ̀ ẹni tán ní ká fún ní twenty five thousand naira rí nítorí bẹ́ẹ̀ ń kọ́ a fi twenty five thousand naira yẹn sí àkáǹtì yín ẹ ó ṣe ìwé ẹ̀kọ́ ẹ ṣètò ìwé kan tẹ́ fi máa mójútó gbogbo àwọn ètò tó bá ń lọ níbàyí so bí wọ́n bá ti nílò owó ẹ máa fún un àwa máa máa wá ṣàbẹ̀wò sí yín láti gbogbo ẹ̀ ṣe ń lọ. ṣé bàá kí n ṣe pé fẹ́ kó gbogbo twenty five yẹn fún wọn lẹ́ẹ̀kan náà. gbogbo twenty five thousand rẹ̀ jẹ́ ẹ̀kan náà kó má kàn lọ háwù. bóyá bí irú bí irú èmi mo lè fún wọn bí five thousand tó bá dẹ̀ di bí inú ọ̀sẹ̀. ọ̀sẹ̀ tó ń bọ̀ náà. tó ń bọ̀ ìwẹ̀wẹ̀ wẹ́n tó nílò nǹkan kan five thousand ẹ̀rọ máa fún un díẹ̀ díẹ̀ díẹ̀ so twenty five thousand yẹn máa ṣe sàkáǹtì yẹn sí so and um, ń bọ̀. pati ọṣẹ ah, ẹnìkan ti sẹ́ǹd owó lórí ọ̀rọ̀ tọṣẹ yẹn tó bá jẹ́ wípé ó máa lè ṣeé ṣe tá a bá ti ọ̀kọ́ mọ iye tó máa ná. No bó bá ṣe máa jẹ́ jẹ́ ká mọ̀ ná tó bá yẹ pé ṣẹ̀yẹ máa lè ṣeé ṣe tó bá yẹ pé lè tẹ̀síwájú lórí ẹ̀ ẹ̀ lẹ́tí ń ṣe ń gbà kan rí. ni wọ́n ti gba ọ̀nà míì lọ. irú ìyá tí mo ní lẹ́nu ìgbà tí a ṣe ọṣẹ tó bẹ̀rẹ̀ sí ní ra ìgbín nìyẹn jẹ́ pé n tó ń bẹ̀ fi ń ṣe okòwò ní ìsinmi rẹ̀ tó bá lọ láàrin ọjà ní abẹ́kúta ní àpòlọ́sẹ̀kọ̀ náà ṣé wọ́n lè ṣe ṣé ìgbín ẹ̀ ló wá tẹ́ wọn lọ́rùn ni àbí àbí wọ́n sì ti ń fẹ́ láti ṣe ọṣẹ àti pẹ̀lú ọṣẹ wo gan ni ẹ já mọ̀. ọṣẹ ọṣẹ ẹfọṣọ ni. ọṣẹ ẹfọṣọ. àwọn detergent náà. detergent. ọṣẹ ìwẹ̀ ọṣẹ ìfọṣọ ok kò sí wẹ̀ ń bẹ̀ ìfọṣọ nìkan. àti detergent ṣó ṣeé ṣe láti tẹ̀síwájú lórí iṣẹ́ yẹn àbí ẹ jẹ́ ká ẹ jẹ́ ká fẹnu ọ̀rọ̀ jóná lórí ẹ̀. àwọn dókítà ló sọ bẹ́ẹ̀ àbẹ́yàwó lọ́ní pé kẹ́ má ṣe mọ́ nítorí kẹ́míkà nígbà tí mo bẹ̀rẹ̀ fi sílẹ̀ mo gbé sọ fún yọ̀ ẹ́ pé máa ń ta kàtàkì wá èmi lọ wá bá mi gbà ní ṣàlàyé ìgbé ó jẹ máa ń lọ ra àwọn. ok àwọn ọjà yín rè báyìí àwọn ọjà yín. bó ṣe wà ní ìṣèlú bá ti rà tó bá san bíi ten thousand lọ́dọ̀ wọn lọ́wọ́ wọn á ta ìdókòwò fún mi níbi tó ti lágbèrè máa fún mi ní mo lọ rà láàárọ̀ ìṣòro lọ́wọ́ àná ẹ kú ìgbìyànjú ẹ kú iṣẹ́ akíkanjú kú ìgbìyànjú. èmi nígbà tó mi ti ṣe operation bí mi méjèèjì kò sí agbára àti lórí ìṣẹ́ ìyẹn iṣẹ́ ọṣẹ yẹn àbí iṣẹ́ wo. iṣẹ́ ọjà bẹ́ẹ̀ ni mi ta tẹ́lẹ̀ mo máa ń bá wọn lọ ń dáná lọ ń dídá. ok ẹ sí lára àwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́ ọṣẹ yẹn tẹ́lẹ̀. èsì lèmi lọ bá bá wọn dáná ní gbòòrò mi àmọ́ gbà tí mo dẹ̀ ti ṣe ojú mi méjèèjì wọ́n ti ní kí n má gbé ìdí mọ́ kí n jẹ̀ gbé àmọ́ kò sí owó tí mo lè fi yàtọ̀ sí owó tí àwọn ìjọba ń fún wa ní táwọn tó ń jẹun àti àwọn tí ó ràn wá lọ́wọ́ tó ń gbé oúnjẹ wá fún wa tí a kò ní jẹ iṣẹ́ dẹ̀ wọ̀n ló ṣe àmọ́ kò sí tí mo lè fi ṣe. bẹ́ẹ̀ náà wàá rí ìdílé ok tẹ́rí ọ̀rọ̀ iṣẹ́ ọṣẹ tá à ń sọ̀rọ̀ pa ẹ̀ ó ní nǹkan tó fa sábàbí ẹ̀ n tó fa sábàbí ẹ̀ ni pé àwọn kan wò pé dípò pé ká máa sọ pé àwọn wá à ń wá láti máa mú tọrọ kọ́bọ̀ wá tí ẹ bá lè ní nǹkan tí ẹ ń ṣe tí ó máa mówó wá láti fi máa mójútó ara yín bí pé ìyẹn á dáa ìyẹn ni wọn làwọn ilé ìbò ń pè ní empowerment lónílágbára pé ẹni ìbá sọjù olóbì ṣùgbọ́n ṣe sì mọ̀ pé ẹnu oníkàn láti gbọ́ kan orí ẹ̀ la ṣe ní ká kọ́kọ́ gbọ́ látẹnu ẹ̀yin tẹ̀ ń ṣe torí ẹ sọ pé ọdún yẹn pẹ́ sẹ́yìn tẹ̀ ti ṣe kan yìí àti pé ṣé yóò tiẹ̀ sì máa bọ́ sójú ọwọ́ ṣá. ṣé ohun tó wà nínú ẹ̀ hmm. òun ní pé iṣẹ́ ọṣẹ ẹnìkan ò lè ṣe òun ṣiṣẹ́ tẹ́nìkan lè dá ṣe ó kéré jù á sì gbọ́dọ̀ pé méjì mẹ́ta ṣùgbọ́n tí ò bá ti sí bóyá àwọn tí wọ́n sì nífẹ̀ẹ́ torí lótìtọ́ àti lódodo ohun tó mú ọ̀pọ̀ kọ́kọ́ tún fẹ́ sá díẹ̀ nígbà yẹn bóyá kán máa wọ ọṣẹ kí ó ta sí wọn lójú pé hmm. pé lẹ́yìn tó bá ta sí wọn lójú odindi bí oṣù méjì oṣù mẹ́ta lọ́sẹ̀ máa tún máa lọ sí hospital lórí olójúdé yẹn wọ́n wòye pé ah, pẹ̀lú bí kíní ìdẹ̀ tún ṣe rí yìí náà sódà ń jẹ ọwọ́ ń bọwọ́ jẹ́ pẹ̀lú ọṣẹ tó tún ta sójú kí ni táwọn fẹ́ ṣe ló fi dìpé ètò pọ̀jù náà tó ń wù ìṣọ́ ní ìgbà yẹn ìgbọ́n bóyá ṣe wọn pẹ̀lú bẹ̀rù tó ti wà mẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ì lérò pé wọ́n máa lè fẹ́ padà padà sí díẹ̀. níbi tọ́rọ̀ dé dúró yìí um, ẹ̀yin èèyàn kan lè làágùn láti kó owó yìí sílẹ̀ eh, owó kan wà tí a yà sọ́tọ̀ fún ọ̀rọ̀ ìrónilágbára iṣẹ́ eh, eh, ara àwọn ọ̀rọ̀ àjọsọ tá a lè sọ ni pé lórí ọ̀rọ̀ ọṣẹ tẹ́ ẹ ti kọ́kọ́ sọ nígbà yẹn ìyẹn ló bí àwọn yẹn láti ló bí bí wọ́n ṣe wẹ̀ nítorí fi lè máa ṣerú nǹkan báyìí já so ọ̀nà tí a ó bá lo owó yẹn sí nínú ìjíròrò tá a bá ṣe lẹ́yìn òní màá jẹ́ kẹ́ gbọ́ fún ìròyìn lágbára àdúpẹ́ fọlọ́run pé àwọn ilé ìbọn sọ kankan ní gẹ̀ẹ́sì wọ́n ní to whom much is given much is expected. Much is expected. Uh, fọlọ́run lórí ti mọ́tò yín tí ó ti di tiyín tẹ́lẹ̀tẹ́lẹ̀ sì rè ẹ̀yin náà lè máa gbé wọn lọ sọ́spítù ẹ̀ nílò ẹ̀ ẹ̀ nílò ẹ̀ òun náà lẹ tó fi mú tọrọ kọ́bọ̀ wálé tẹ́ tó fi lè ronú kékeré máa san àjọ fún cooperative òun ló jẹ́ kó rọrùn báyìí torí pé ẹ ti ran ara yín lọ́wọ́ tẹ́lẹ̀ ẹ ti ṣípá ló ṣe rọrùn láti gbé yín dípò eight hundred thousand four hundred thousand tó jẹ́ ìlàjì owó yẹn ń ló wá látọ̀dọ̀ tiwa sọ́dọ̀ yín ẹ̀yin fúnra yín ti làágùn ẹ ti ṣiṣẹ́ láìró ti pè láti kó four hundred thousand jọ tẹ́lẹ̀ ṣáájú so ọkàn wa balẹ̀ pé ẹ tún máa wúlò sí i fún community ju tàtẹ̀yìnwá lọ ọkàn wa balẹ̀ tó ra mọ̀ pé ń wúlò fún wọn gan dáadáa tẹ́lẹ̀ ẹ mọ̀ ṣòro tí kọ̀ọ̀kan ní so ìyẹn jẹ́ àti àti yanjú ìyẹn débì kan bẹ́yẹn Eh, nípa ti owó empowerment yẹn á bó bá ṣe máa jẹ́ pay back lórí yẹn. wọ́n ó ní wọ́n ní ká béèrè ẹ kí a sọ̀rọ̀ mo lè ní àwọn náà jẹ́ nínú àkókò kan torí wọ́n ti wà ń bíbá yìí gẹ́gẹ́ bí ìtàn tí a gbọ́ 1963 1963 ni wọ́n ti wà ń bí wíwà ń bí wọn náà láti ìgbà yẹn náà dẹ̀ ní lótìtọ́ àti lódodo àwọn ìpèníjà yàtọ̀ sí ìpèníjà àti ìwé tó ń gbé wọn débi òun ni ìpèníjà bíi pé wọn bímọ mẹ́ta sí méjì lásìkò tó yẹ kó máa fún wọn ní jíjẹ mímu kí wọ́n ṣaláìsí lóòótọ́ ìkan nínú wọn toró tó máa ń wà lẹ́nu yẹn ni wípé tóun bá fẹ́ wálé òun òun kóun ṣé kóun wá tó a máa bá yín wá sùn nínú yàrá ló ṣe ní kó ń lọ wá ilẹ̀ kan fún wọn nígbà yẹn pé bóyá tó bá tiẹ̀ jẹ́ júlé kan àbí méjì ipò tóun bá dé kóun ní kóun wá kí wọn ní bóyá níparí ọ̀sẹ̀ àbí nígbà ṣùgbọ́n ọlọ́run ẹ̀dá máa ń rò ṣùgbọ́n ọlọ́run ló ní ṣíṣe ìyẹn ló fi jẹ́pẹ́ jẹ́pẹ́ lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ ẹ ṣẹlẹ̀ ó bu tútù sí ọkùnrin fún àwọn náà ṣùgbọ́n ṣì ń gbé lẹ́mìí pé dandan dandan torí tí tẹ́lẹ̀ bí mo ṣe sọ nígbà kan rí ẹ̀yìn bíbá yìí ni ibi tí ìtẹ́ òkú wà ṣùgbọ́n kò sí. tó máa ń sin àwọn èèyàn sí tó bá kú ní bíbá yìí. ṣùgbọ́n kò sí yẹn mọ́ ní ìsìn oníkálukú á ti sílẹ̀ kó tó dìbò irú yẹn ṣẹlẹ̀ torí yẹn ló máa fi jẹ́ pé bóyá irú ìtàn. àwọn kan ti ra àwọn ilẹ̀ àbí. wọ́n ti wọ́n ti ẹ̀ ti kọ́lé sí gbogbo ẹ̀. yẹn làwọn náà fi ń wòye pé bóyá tó bá tiẹ̀ jẹ́ yàrá kan yẹn làwọn náà ṣe táwọn náà bá ń dúró mu bí àwọn ò tiẹ̀ lọ bẹ̀ ṣùgbọ́n àwọn máa nígbàgbọ́ wípé tí ọlọ́jọ́ bá dé àwọn níbi tí ṣé ṣé ìrònú láti kọ́ ni wọ́n rò ní àbí ìrònú pé kí wọ́n má gba ilẹ̀ yẹn lọ́wọ́ wọn èwo ń bẹ. ìrònú wípé bó jẹ bó tiẹ̀ jẹ́ ẹyọ kan ṣe pẹ́rẹ́ ni ẹ̀ ń sọ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n ń sọ ìyẹn ni pé bóyá ó lè di lálẹ́ bóyá táwọn bá tajà ń bí káwọn lọ síbẹ̀ káwọn lọ sùn tó bá dé láàárọ̀ ọjọ́ kejì bó bá dẹ̀ jẹ́ ọ̀sẹ̀ẹ̀sẹ̀ gan ti ẹni torí nínú ọmọ ọmọ wọn ni. ọmọ ọmọ báwo ni. ẹ wá tún wọn ẹ̀hán ti kí wa má wọ̀ rí wọ́n sì yọnu ara àwọn ọmọ ọmọ wọn nìyẹn tó máa ń wá dúró tì wọ́n. àwọn wálé ìwé ni wọ́n lọ ní tiwọn mi ò lè pariwo wọ́n ní kí ọkàn dúró tì mí mi ò lè pariwo ẹ bá ti ṣeun tẹ́ ní tiẹ̀ máa ní. máa máa lọ́gun kiri yẹn mi ò lọ́gun rárá. yàtọ̀ sí ọ̀rọ̀ ilé yẹn ọ̀nà wo ni wọ́n gbà nílò ìrànlọ́wọ́ kankan. Hmm, torí lóòótọ́ ó ti ó máa pé oṣù kẹta oṣù kẹta là ń lò lọ tí wọ́n ti wá san owó tí wọ́n máa ń san fún wa ìyẹn lè jẹ́ ìyẹn jẹ́ ohun tó jẹ́ ìpèníjà fún irú wọn àti àwọn míì torí kí nìdí ni wípé èyí tó kọjá lọ́hùn tí wọ́n wá san ìgbà yẹn ni ogun no cash wà wọ́n ṣe fún wọn ten thousand ẹlòmíì seven thousand ló fi bẹ̀rẹ̀ tó ń ṣe náà ṣe transfer tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí dàrí kì í ṣe transfer náà ṣe wọ́n kó wá ní káàṣì ìyẹn jẹ́ kó jẹ́ pé láti bí oṣù méjì sí ìsìn wọn ò wá láti wá san wọ́n ń sọ fún wa ní pé àwọn ò rí owó gbà ìyẹn ní ìsìn ló jẹ́ ohun tó jẹ́ bíi ìṣòro fún irú wọn táwọn fi láwọn lọ ya owó lẹ̀ dé owó tí. ẹ ti yá owó láti fi ṣe business àbí láti fi ṣe okòwò àbí. ẹ mo ti yà lọ́dọ̀ àwọn gbọ́mọdé èló lè yá lọ́dọ̀ wọn. ẹgbẹ̀rún mẹ́wàá sí ẹgbẹ̀rún mẹ́wàá kìlọ̀ nígbà tí kò sí agbára. ẹgbẹ̀rún mẹ́wàá. ó jẹ́ ogún ẹgbẹ̀rún. ṣé pẹ̀lú èlé. èlé ọ̀tọ̀ ogún ni mo yá ṣáńgílítì ogún. ó twenty thousand. àbí editor ìgbà wo lè máa sanwó ìbáyìí tá a bá fún yín sìn. wọ́n tẹ̀ tí ń dààmú dààmú kò sí. bó lẹ tá a bá fún yín lówó yẹn sìn báwo lè ṣe máa san kíákíá. ààrẹ tẹ bá fún mi àwọn màá fún àwọn ọmọ lọ sáàrò mo lè lè ní kọ́mọ̀ ìgbóyìnbó kí n lọ sọ. lẹ́yìn náà lè máa gbé wọn lọ ọmọ wọn ni kọ́ ẹni tí ń bá ní pípé náà ló máa dá mi orí àlè àlè àlè wá àlè wá ní <laughs> twenty thousand rí àbí. Um, twenty thousand nìyẹn. ẹgbẹ̀rún lọ́nà ogún nìyẹn. ah mama. so ẹ lọ sanwó yẹn lénìí. màá lọ sán màá dẹ̀ sọ fún ọ àmọ́ ẹ má wulẹ̀ dúpẹ́ ẹ já máa dúpẹ́ ọlọ́run ní ká máa dúpẹ́ fún. máa dúpẹ́ ọlọ́run ìmoore ni mo jẹ́ ìyẹn o máa dúpẹ́ o àdúgbò ọlọ́wọ́ mi yẹn ìfẹ́ mu ọ. Ah. ó oh, ìyá kan béèrè fún ìyá tó ń béèrè fún stove. kàn bẹ̀rẹ̀. kíní kan láru iná gbiná ń dá tí wọ́n bá bẹ̀rẹ̀ kó pọ́ọ̀tì tó máa ń lo kó pọ́ọ̀tì nǹkan. ìgbà tó lè. ṣebí skul lẹ wá tẹ ti jáde skul ni aago mélòó jáde skul aago méjì ẹ mo ní wọn sá lọ ṣẹ̀ṣẹ̀ ní. kí lórúkọ skul yín. gadef. Radef, Radef Early Education Center. Radef Early Education Center. Ìjọba ló ní àbí private? kì í ṣe aládàáni ok orúkọ ẹ̀ ló wà mẹ́ẹ̀ ok àwọn náà máa sanwó skul bẹ́ẹ̀ bọ̀ owó pẹ́pẹ́pẹ́ ló bá jẹ́ o ibẹ̀ náà ni gbogbo àwọn ọmọ tó wà níbí ń lọ ṣé bọ́n kó wọn dáadáa. mama yes ma yes ma ṣe ọjọ́ tí wọ́n gbàdúrà wa ìdájọ́ máa fi wá hàn lọ́wọ́. lórí ọ̀rọ̀ ti ojú yín tá a sọ̀rọ̀ nípa ẹ̀ pé nípa stove táwọn òkú máa gbé stove fún yín bó lọ̀rọ̀ kerosene ṣe máa jẹ́ lóṣooṣù nípa bẹ́ẹ̀ a wò pé tó bá jẹ́ pé ìdúlẹ̀ ń lò nǹkan colport. kò sí iṣẹ́ ìkan náà tó ń gé ìkan náà ni. ìkan náà ni. Hmm ọmọ ohun tí n bá bẹ̀rẹ̀ sí fẹ́ báyìí mo sì bí mi kọjá ìlú ìfẹ́ bàbá jẹ́ mo ń ṣe ní ẹsẹ̀ ìjẹ́ ní gbogbo ìbá so kí wàá lè fẹ́ ká ṣe gangan tó fẹ́ tó wú ọkàn yín. sítòòfù yẹn náà ní kẹ́ ẹ̀ fún àmì lọ́wọ́. sítòòfù hmm. iṣẹ́ kan àtẹ́ bá wa ṣe ẹ̀yin lẹ́bàá wa ra yẹn a transfer sí yín eh, ẹ mọ bí tẹ̀ ti lè ríra ń taxi nìyí náà ẹ máa mọ gbòòrò àwọn ò mọ àwọn ò mọ ibi kankan ti wa? so ẹ bá wọn rà iye tó bá jẹ́ ẹ jẹ́ ká mọ̀ àṣe transfer sí so adé fi owó bo kerosene bíi méjì díẹ̀ náà sí. bóyá bíi five litre. bóyá bíi lítà márùn. all right mama yes. ok máàlù oníbàtà yẹn ẹ̀yin ti gbẹ́ bàtà lẹ̀. ẹ ká ah baba yes sir ẹ ah, ah. ẹyin ẹ lọ ra bàtà yín ni àbẹ́yìn lẹ ṣe. mi fa mo ṣe. ṣé ẹ ti ra àwọn irinṣẹ́ àwọn nǹkan tẹ́ ẹ béèrè mo ti ra fáìlì. ṣé hundred thousand yẹn tó ẹ jáwọ́ àwọn ra. tẹ́ ẹ rà ṣé òkè mo sọ pé màá wá mo fẹ́ wo nǹkan tẹ́ ẹ bá fi owó yẹn rà lóòótọ́ hundred thousand ò ká owó àwọn irinṣẹ́ yín ṣùgbọ́n at least ó ṣe díẹ̀ ń bẹ̀ ọmọ ìbáwọn fa kinní yẹn wálé bá ok pálí ẹ̀ rèé a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ìwà ok jẹnẹrétọ̀ tí ó wà máa jẹ́ pé ó ṣiṣẹ́ ló lẹ́sọ̀ tó kù ṣé máa múná dé ń bílẹ̀ kọ̀ọ̀kan. transformer ti bàjẹ́ ẹ kì í rí iná lò rárá ń bí. ó wà tẹ́lẹ̀ mọ́ transformer tó bàjẹ́ yẹn kò sí iná nígbà yẹn. báwo lẹ ṣe ń fa omi iná jẹnẹrétọ̀ yẹn wà fún yẹn ok ok tẹ́bá ti wá bẹ́ fáìlì bàtà báwo lè ṣe fẹ́ ṣe ẹ́. mo ń wá jẹnẹrétọ̀ ya ni. òkè ẹ máa ń ẹ máa ń ya jẹnẹrétọ̀ ni ẹ rẹ́ǹtì ẹ ẹ fún wọn lówó díẹ̀díẹ̀ lè dá máa ń gòkè. how may that make sense. editor ṣe ra bàtà. ilé ìwọ̀n mi o. èlò lílé báyìí ìjà ah, patronize wọn. àbí náà ṣé size yín ni. size mi lele kódà ibi àìmọ̀ tí máa wọ̀ straight <laughs> ibi àìmọ̀ tí máa wọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. kò sí tóbìnrin ní o àbàní àrà fún wọn náà. ká patronize ni àbí ibi dájú àti wàhálì kẹrin àfún. eléyìí náà dẹ̀ make sense o. èwo lẹ fẹ́ bẹ́ẹ̀ èló ní. eléyìí mo fẹ́. ẹ wọ́n ti ju wa òye tẹ wá ń ta ni o. eléyìí mo fẹ́. eléyìí fine. sa eleven ó ṣe mí nǹkan. ṣe lè fi tèmi ṣá. àyè tèmi fi wá ṣe láìkè tó bá jẹ́ láìkè máa mélé ó fine tọwọ yẹn lọ. mi ì fẹ́ brown mi ì fẹ́ brown àtàwọn pé black ó fine gan méjèèjì fine kára méjèèjì. ó dà èló lẹ pé eleven thousand ẹ ṣáà lákàntì ẹ ṣáà lákàntì àkáǹtì wọn náà ni ká ṣe sí ah, ẹ̀yin ni ẹ̀yin la gbowó kà báyìí <laughs> so iléeṣẹ́ tiwa jẹ́ iléeṣẹ́ yín ní eleven thousand ẹ̀ a máa fún yín látó gùn mí báyìí a máa ṣe transfer ẹ ọkàn la fẹ́ rà torí cash tó tọ́wọ́ bá ti ń ròyìn ẹgbẹ́lẹ̀ o ẹgbẹ́lẹ̀ ẹgbẹ́lẹ̀ ṣé ti lò ẹ ti lò àbí ṣé wọ́n lè fa àwọn bàtà yìí ẹ ẹ that's good olúwa ṣeun olúwa ṣeun báwo wá ní inú yín ṣe báwo lẹ ṣe feel nígbà tẹ́yìn náà wíyà èmi ni mo ní machine yìí tí mo ti ń mo ti ń ẹgbẹ́lẹ̀ mọ́jọ́ wọ́ ròyìn ẹgbẹ́ sílẹ̀ tí mo ti ń gbé sílẹ̀ lẹ̀ gbé sílẹ̀ lẹ̀ báyọ̀ kó má lọ jábọ́ pé èmi ni mo ní máṣíìnì yìí ìkan lára àwọn nǹkan tẹ́ rà rèé ṣá o kì í ṣò nìkan o kì í ṣò nìkan. ẹ̀rọ nìkan pẹ̀lú àwọn màkíyàsì tí. èló lè ra òun tiẹ̀. fifty three thousand. fifty three thousand so ṣé pẹ̀lú àwọn material tẹ̀bí ṣe léyìí ló fi pé hundred thousand báyìí. ẹ ó sì pa àwọn kan náà mi tí. tẹ́ẹ̀ tí kò wá tẹ́ẹ̀ ti sanwó fún. bẹ́ẹ̀ mo ti sanwó ẹ̀ torí pé mi ò rí àwọn àjáde èkó náà ti máa bá yín gẹ̀ẹ́tì ẹ̀ ok ǹdọ́ eh, gbogbo ń tèmi ń wà ọdún mo mọ̀ pé chairman máa ó máa oversee gbogbo nǹkan tẹ̀ ń ṣe ń bíbà bọ́ èmi kàn ṣáàfẹ́ rí dájú pé owó tá a fún yín kò bá ìjà panlẹ̀ ìjà aláàrán lọ pé irinṣẹ́ irinṣẹ́ tàbí sọrí ló bá lọ gbogbo nǹkan tó kàn báyìí náà nìyẹn tí mo fẹ́ no problem eh, eh, ṣé nylon lẹ́bàá wọn sọ eléyìí sí àbí so now chairman ẹ já débi odò omi yín tí ò ṣiṣẹ́ yẹn àwọn ẹnjìníà ti amúwárì kí wọ́n wo omi yẹn láti wo kí ló ṣe kí wọ́n yọ ọmọ. báwo lomi yẹn ṣe ń ṣe gan ṣe máa ṣàlàyé fún wọn kó lè yé wọn. bí o tó bá tẹ́lẹ̀ ó máa ń yọ dáadáa bọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tá a bá wá tan tán bá múná dé ká tan iná for ten hours kò ní yọ tá a bá tan jẹnẹrétọ̀ tó bá yọ díẹ̀ lásán báyìí ó máa dúró ni ṣùgbọ́n kó tó yọ ẹ̀ ó máa wá pẹ́. ẹ̀gbọ́n ẹnjìníà kí lẹ rò pé ó lè fà á. ẹ̀kọ́ tí wọ́n ṣe yìí ká ọkọ̀ yọ sí i wọn machine yẹn lẹ kàn ẹkọ yẹ wò. so iye tó bá jẹ ẹ máa jẹ káwa mọ̀ àwa lè má lè dúró la ṣe ń sọ bẹ́ẹ̀ yẹn à ní dúró à ń lọ tiwa ni o. ṣùgbọ́n o a nígbàgbọ́ nínú yín pé ẹ máa bá wa sọ òtítọ́. kán má lè jókòó ká lè lè jókòó tí òun ṣe pé ọbọ ọ́fíìsì ẹ jókòó wọ́n ń bọ̀ o. Well, well done, sir. You're welcome. Yes. I'm very good. Yes. I'm DJ. Not you. Okay. Uh, you don't, you don't, you don't, you don't, you don't, you don't, you reason that ṣe wá nítorí àwọn èèyàn tó wà nígbà yìí so ọ̀pọ̀ àwọn èèyàn wa ti ń nawọ́ ìrànlọ́wọ́ sí wọn so afẹ́wò ọ̀nà wo ni wọ́n gbà ní ẹ̀ẹ́kọ́ mẹ́tẹ́rẹ́lì sí apá ìjọba òkúta because wọ́n sọ àwọn nǹkan fún wa òfin nígbà ní ọmọdé àwọn lọ́ra o táwọn tó wọn bá kó òògùn àwọn kò ní sí òògùn yẹn lẹ̀ àwọn kan sọ̀pọ̀ tí wọ́n nílẹ̀ fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí mo bí sì báyìí. ṣe máa fún wa ní gbọ̀n ní káfíńà ọjọ́ wo. Oh, everything is fine, sir. Ọlá. Oh, everything is fine, sir. Eh? More months. No, no, no, no. Number tomorrow. So, so ìyẹn bẹ́ẹ̀. No, every time I can so time. When you want, no, eh, maybe you come, can do come. Before you uh, eh, I may come here because I don't know because I have more. You know, eight or nine. Eight or eh, nine. Nine. Nine. Nine. Nine. Nine. Let's do it now. Gbogbo ẹ̀rọ give me twenty minutes. Oh, okay. bẹ̀ sí bá rí patient ó máa ń difficult. Eh, because my lè máa pọ̀ wọ́n láti mójútó àwọn patients. So if you don't mind tomorrow morning. Nine. Is it okay for you? Nine o'clock. It's okay. Twelve. It's okay. So you're not No problem, sir. Doctor Anifo Woshi. Tọ́lé Fáṣùgbà ló kọ́ mi. Ẹ ṣe nà sí. Thank you. Yorùbá Gidi TV. Ah, ìtọ́ jẹ́ kìíní kan ewé. Àbí kí n delegate ti ṣe àbẹ́. Ẹyin gọ́gọ́. Sísá rẹ̀ bọ̀. Màá yóò ṣe delegate ìdúró ìdìbò ọ̀sán ọ̀sán ara ní ìlú.

ẹ pẹ̀lẹ́ bàbá ẹ máa rọra amúgbẹ̀ akàn kíyín náà ni akàn kíyín náà sà ẹ sà ẹ ṣe wọn jọ yes àti akànnì ká wá yọjú sí wo ibi tá a bá ṣẹ́ dé nítorí ẹ̀yin àgbàlẹ̀ sọ pé ibi abároko tì sí là á fàbọ̀ sí ibi aroko tì sí níjọ́ta wá kẹ́yìn àfàbọ̀ sí àwọn iṣẹ́ míì tí wọ́n sì tún ti rán wa sí yín ń bí gbogbo ẹ̀ pátá la máa jẹ́ ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan iṣẹ́ tán ti rán wa sí yín àní àní kan ò sí ń bẹ n tá a fi jẹ tí yóò lé lóṣù láti fi jẹ gbogbo iṣẹ́ yẹn tán pátápátá nítorí pé Mr. Jimoh gbogbo àwọn ìṣòro tẹ́nì kọ̀ọ̀kan ní ni wọ́n mọ̀ tí wọ́n sì ń fi tó àwa létí so àwa náà ojú tiwa náà sì ń farabalẹ̀ ó ń rí mú so láti wo kí ni àwọn nǹkan tó yẹ ká ṣe à ń gbégbèsè yẹn ní kọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan. ẹ ṣe àdúgbò jẹ́ nìyẹn bàbá. ọlọ́run àrùn yìí ló bá wa ṣe o àṣeyẹ la máa ṣe lórúkọ jésù ẹ ní ṣìṣe ẹ ní ṣìwí ẹ ní ṣìṣọ ọlọ́run a máa wà pẹ̀lú nígbà gbogbo. ẹ ẹ bàbá ó dáa o. Good down, Yes, sir. Good down, Mama. Yes, ma. Yes. ìlú yóò dá mọ́ o sọmọ sàmọ́tò ní eight hundred thousand. ìgbà kan tó bá kọ́ àwọn mọ́tò ìdí one fifty two fifty náà ń tà kó o sẹ́ni tó rà. eight hundred thousand alókù oh. èlò ń ta tòkùnmọ́sí one point four million ẹ ṣe wàá change owó ẹ̀ one point six million one point four. ìlú náà fi ń tọ̀nà owó ẹ̀ ìlú náà fi ń tọ̀nà owó ẹ̀. èèyàn máa ná bí one fifty sí one sixty. lórí pọ́n fẹ́ tọ̀nà owó. tọ̀nà owó máa ra ó máa change. dashboard ṣé èyí tán bá ti tọ̀nà owó ẹ̀ ní one point eight àbí. no èyí tán bá tọ̀nà owó ẹ̀ nǹkan bí two point one. ah two point one million lórí mọ́tò ilé yìí. kò sẹ́ni tó láìkí mọ́tò yìí nígbà tán ṣe kó dé. ṣé wàhálà wọ́n fi ń ṣe transport tó jẹ́ kó. ẹ̀ da àjẹgbẹ́ ìkú lọ. <laughs> ẹ mọ̀ pé demand ti pọ̀ fún gan-an ah. demand yẹn ti pọ̀ gan fún. this is very bad eléyìí ò dáa o. Oh. ha pé ó ń wà nílẹ̀ kákàkiri nígbà kan two fifty. ẹni ẹni oṣù mélòó ni wọ́n ti lò oṣù mẹ́sàn-án ni wọ́n ti lò nígbà tí wọ́n gbé lẹ́yìn tán gbé ní Tòkunbọ̀ náà ló lórí báyìí. ẹni yẹn gan mọ́ lò. ẹni tó ó fi kọlu nǹkan. kò wo iwájú ló lọ ìyẹn ni wọ́n tẹ búrẹ́kì mọ́ òun ní. ló bá fi kọlu nǹkan ó fi kọlu mọ́tò mi wọ́n fi gbà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n torí pé ẹ́ńjìn ẹ̀ dà lẹ́yìn ṣe. ẹ́ńjìn ẹ̀ ṣì dà náà ṣe ẹ́ńjìn ẹ̀ rí lágbára lọ́wọ́ ọlọ́run kò ní dípò sí yín kò ní dàgbà náà yóò ẹ bá ń bá wọn sílẹ̀ fún ẹ. ká nígbà pé látòní lọ báyìí ẹsẹ̀ méjèèjì lẹ́ẹ̀fì máa rìn gbogbo ti jẹ tọ́lọ́ ọtútù gbóná lọ báyìí. ṣé federal medical center nìyẹn state hospital nìyẹn. Thank ah. you udah dà ọkọ̀ ọkọ̀ là ń yọ sẹ̀lẹ̀ kú o bàbá ok ẹnìkan wà tán yẹ ká fún lówó ok a ti fún ọ ní twenty thousand àbí. twenty twenty twenty la fún bàbá bàbá twenty náà la fún ìyá. Mhm. doctor forty tẹ́lẹ̀ fẹ́ fún bàbá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nǹkan. a dẹ̀ fẹ́ sanwó a fẹ́ sanwó oṣù mẹ́rin fún bàbá tẹ́lẹ̀ mhm. kó tó di pé ẹnìkan gbà á pé òun máa máa sanwó yẹn. ẹ jẹ́ ká sì fi owó yẹn bó bá ṣe máa wá owó yín ló máa dé sí a máa sẹ́ǹdẹ̀ sákàǹtì yín hmm. torí ẹni yóò sọ pé oṣù mẹ́rin péré lòun á wá san báyìí n tẹ́ni sọ ni pé òun máa máa san lóṣooṣù pé kọ́ lọ́ra ẹ̀mí òun àwa náà sì ń fàdúrà ràn lọ́wọ́ pé aburú kan ò ní í ṣe aburú kan ò ní í ṣe é wọn náà sì ní dúró ilé ìgbà oṣooṣù ló ló máa máa sanwó bàbá. ẹni yẹn ní kí n fún màmá kan náà ní owó kan bóyá tá a bá dé lọ́la hmm, tá a dé lọ́la all right ẹ máa gbé wọn lọ sọ́sítù tí ó bá dẹ̀ ní tẹ́ni tí bá tí any development bá wà ẹ pè mí. ẹ ṣe gan-an. àwọn páìpù tẹ̀ ti yọ ń bẹ̀ lélẹ̀. ṣé páìpù ah, ah, ìyẹn tóbi jẹlé lọ sanra jẹlé lọ. geliyor. Lá, já vemos. Lá, lá, lá, omi. No water. ah so machine yẹn ṣì ń ṣiṣẹ́ omi ni ò sí. sálẹ̀ ní jẹnẹrétọ̀ tàbí ètò ìtọ́. ẹ̀gbọ́n jẹnẹrétọ̀. ṣé wà bẹ́ẹ̀. john abẹ́yẹn. mo dẹ̀ sọ. Hello? pa? ẹ̀pá. ẹ̀pá. wọ́n kàn wá ń láti sáfìsì pọ́ǹpì machine tán bá máa lò fún ànádà wọn kò sọ nínú kíní yẹn. kò sómi nínú bọ́ọ̀wù yẹn so tó sọ pé a ní láti gbẹ́ bọ́ọ̀wù míì. so machine yẹn kọ kí ni wọ́n ṣe. wọ́n kàn máa sáfìsì lásán kí ó kàn kùn kò sí kò ń ṣe kó bàjẹ́ kọ́kọ́ pè é. so kì í ṣe pé machine yẹn báyìí òun tó ṣe machine yẹn náà rọ́gẹ̀dẹ̀ wọ́n ti ń fa fa fa fa tí orí nǹkan fa so kí ló fà á tí bọ́ọ̀lù yẹn fi tí ò fi yọ mi mọ́ tó sómi gbẹ ní. ní ti tán bẹ́ẹ̀ ní ti tán bẹ́ẹ̀ ní ti tán bẹ́ẹ̀ wọ́n bóyá àwọn òṣìṣẹ́ ọ̀gbìn ibẹ̀ wọ́n kàn kì mọ́ lọ́kàn. omi tó ń rí ń bẹ̀ ò kò tó nǹkan wọ́n máa ń láti ṣe sọ́ọ̀bì tó bá fẹ́ ṣe. wọ́n ṣe bí wọ́n á kọ́ títì omi tó ń rí o. omi wo ni wọ́n á lò báyìí eléyìí ni a sì ń máa mánéjì lọ́wọ́ báyìí a mánéjì ẹ̀ nítorí bàtí kan yẹn ò tó wa la ṣe àwọn àfúrà kaba ń gbẹ̀mí àbí. yóò bẹ ta ooru tàbí ẹ̀. ṣé yẹn ò ṣe dáadáa tó ni kí ló ní olè sàbẹ̀yìn ni. ó ń yọ ó ń yọ bẹ́ẹ̀ ṣe mọ̀ ìgbà request fún kan sí aláàánú kan náà dẹ̀ gbẹ fún wa pé kó lè tó wa lò nítorí pé àtẹ̀rẹ̀ wa wọ̀ pé léyìí máa máa wá da ṣe máa ṣe bó ṣe ṣe nítorí pé yẹn ò tó yín àdó wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó wa sọ fíṣẹ́ eléyìí lọ́wọ́ kọ́ gbẹ eléyìí lọ́wọ́ kọ́ ṣe fún wa táwọn ń lò bẹ́ẹ̀ tí àti òòrùn á rí pé kò tó àti pé nǹkan tó kó bó tó bó wá dáhùn yìí a nọ́tìsì pé agbára ẹ̀ ń lọlẹ̀ díẹ̀ dèyí yẹn la fi ń gbégbàjarè pé à wọ́n jọ̀ kan ṣe mí. bá wa ṣe mí so náà fi ṣe yẹn kó tó di kó lè wá ṣe wàá daṣẹ́ lẹ́kọ̀ọ́. ìmúlùtàn wá ṣe yẹn ń sìn báyìí ibo lòun wà. náà ni wọn la fi hàn yín ní lókè yẹn lókè yẹn bẹ́ẹ̀. bọ omi tó ń jáde ń bẹ ìyẹn náà tó tó. òye náà omi ń yọ ń bẹ bẹ kò dàbí ti tẹ́lẹ̀ gbàtọ́ kọ́kọ́ ṣe. òun náà ti lọlẹ̀. òun náà ah. náà pé anytime ìyẹn náà lè paná. anytime ló lè. daṣẹ́ lẹ̀ ń la ṣe ń ṣe gbogbo ẹfọ́ọ̀tì fúnra wa láti gbòòrò pé kéle ìtì ẹ̀ ṣiṣẹ́ padà bẹ̀ láì mọ̀ pé kò sọ ní bẹ́ẹ̀ mọ́. ok a máa gbé a máa gbé ní àwọn wá ṣe survey